bí àwọn ọmọ ogun sì ti ń fa jésù lọ sí ibi tí wọn yóò ti kàn mọ́ àgbélébù wọ́n rí arákùnrin kan tí ó ń bọ̀ láti ìgbèríko arákùnrin yìí ni àwọn ọmọ ogun fi ipá mú pé kí ó gbé àgbélébù kí ó máa tẹ̀lé jésù wọ́n sì tún mú àwọn ọ̀daràn méjì kan pẹ̀lú rẹ̀ láti lọ pa wọ́n nígbà tí wọ́n dé ibi tí a pè ní ibi agbárí níbẹ̀ ni wọ́n kan jésù mọ́ igi àgbélébùú wọ́n sì kan àwọn ọ̀daràn méjèèjì náà mọ́ àgbélébùú ọ̀kan ní apá ọ̀tún jésù àti èkejì ní apá òsì rẹ̀ bí wọ́n sì ti ń kan jésù mọ́ àgbélébùú ó ń wí fún ọlọ́run pé bàbá dáríjì wọ́n nítorí tí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì wà níbẹ̀ lọ́kùnrin lóbìnrin àwọn olórí ẹ̀sìn náà wà níbẹ̀ pẹ̀lú. bí àwọn kan ti ń sun ẹkún tí wọ́n sì ń banújẹ́ bẹ́ẹ̀ ni àwọn òmíràn nínú wọn ń fi jésù ṣe yẹ̀yẹ́ wípé ẹ wò ó gba àwọn ẹlòmíràn là kò lè gba ara rẹ̀ là wọ́n ń kọjú sí jésù wọ́n sì ń wí fún wípé bí ó bá jẹ́ ìwọ ni olùgbàlà tí a ṣe ìlérí ìwọ gba ara rẹ nísìnyí kí o sọ̀kalẹ̀ láti orí ìjà àgbélébù. Àwọn ọmọ ogun tí wọ́n wà níbẹ̀ pẹ̀lú fi ṣe yẹ̀yẹ́ wípé “Bó bá jẹ́ ìwọ ni ọba àwọn Júù, sọ̀kalẹ̀ wá kí o gba ara rẹ là.” Wọ́n sì kan àkọ́lé kan mọ́ orí igi àgbélébù rẹ̀ wípé “Èyí yìí ni ọba àwọn Júù.” Ọ̀kan nínú àwọn ọ̀daràn tí wọ́n kàn mọ́ àgbélébù lẹ́gbẹ̀ẹ́ Jésù náà sì fi ń ṣe yẹ̀yẹ́ wípé “Bó bá ṣe pé ìwọ ni olùgbàlà, o ò dẹ̀ gba ara rẹ kí o sì gba àwa náà pẹ̀lú. ọ̀daràn kejì sì bá a wí wípé ìwọ ò tilẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run rárá àwa ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀ ṣùgbọ́n olódodo ni ọkùnrin yìí kò ṣe ẹ̀ṣẹ̀ kankan tí a fi ń fi ìyà yìí jẹ ẹ́ ó sì kọjú sí Jésù ó wí jọ̀wọ́ rántí mi nínú ìjọba rẹ jésù sì dá a lóhùn ó wí pé nítòótọ́ ni mo sọ fún ọ ní òní yìí ni ìwọ ó wà pẹ̀lú mi ní paradíṣe nígbà náà ni òkùnkùn ṣú bo ilẹ̀ ní ọ̀sán gan fún bíi wákàtí mẹ́ta lẹ́yìn èyí jésù wí pé ó parí ó sì dorí kodò lórí igi àgbélébùú níbẹ̀ nígbà tí ó ṣe ó fi ohùn rárá kígbe ó ní baba lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ lójú kan náà gbogbo ilẹ̀ ibẹ̀ sì mì tìtì olórí àwọn ọmọ ogun tó wà níbẹ̀ nígbà tí ó rí gbogbo nǹkan wọ̀nyí ó jọ́sìn fún ọlọ́run ó sì wí pé lótìtọ́ olódodo ni ọkùnrin yìí ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ àwọn Júù tí kò bá wọn lọ́wọ́ sí ìpinnu láti pa Jésù ó tọ Pílátù lọ ó sì bẹ̀bẹ̀ fún òkú Jésù nígbà tí ó sì ti gbà á ó fi aṣọ funfun wé e ó sì gbé e sí inú ibojì tí a ṣe sí inú àpáta èyí tí a kò tíì sin ẹnikẹ́ni sí tẹ́lẹ̀ ọjọ́ náà sì jẹ́ ọjọ́ tí ó ṣáájú ọjọ́ ìsinmi gbogbo àwọn arákùnrin àti arábìnrin tí wọ́n tẹ̀lé Jésù wá láti Gálílì sì kíyèsí ibi tí wọ́n sin ín sí wọ́n sì padà lọ sí ilé wọn wọ́n sì sinmi ní ọjọ́ kejì tí í ṣe ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin àwọn Júù.